الله أكبر الله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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن الكريم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم ورد فيه أحاديث صحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لا زلنا على الحديث حول حقيقة الإسلام وقد بينا فيما سبق من الخطر ما يتعلق ما يتعلق بحقيقة الإسلام الذي جاء به أي أو الذي جاء به النبي صلى الله عليه وسلم وبينا أيضا عباد الله نواقص الإسلام وشرعنا في الحديث حول نواحي الإسلام عباد الله اعلموا أن الإسلام نواحي إذا حصلت من من إنسان مسلم يدخل بذلك إسلامه ويرتد عن ملة الإسلام ويخرج عن الإسلام ولما عباد الله أن من الأمور التي يصير الإنسان كافرا بعد أن كان مسلما الاستعاذة بغير الله عباد الله إن الله سبحانه وتعالى خلق الإنسان وجبله على حب الخير وكراهية الشر ولذلك قال الله سبحانه وتعالى إن الإنسان خلق هلوعا إذا مسه الخير منوعا وإذا مسه الشر جزوعا هذا عباد الله هو طبيعة الإنسان هو يحب الخير ويرغب في الخير ويترك الخير ويرغب عن الشر ويستعيذ من الشر وقال الله سبحانه وتعالى في آية أخرى وأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانني وذلك أمدد الله سبحانه وتعالى إلى ما نبدو به الخير وما نستعين به من الشر فالاستعاذة عباد الله هي الاتجاه والاعتصام والاستفاق بأناج الله سبحانه وتعالى ولا ينبغي لأحد أن يستعيذ إلا بالله سبحانه وتعالى ولذلك أرسل الله سبحانه وتعالى إلى ذلك في آيات كثيرة منها قوله تعالى قل أعوذ برب الفلق وقوله تعالى قل أعوذ برب الناس ومن أراد أن يستعيذ من شر لا بد أن يستعيذ بالله سبحانه وتعالى وصرف الاستعاذة إلى غير الله سبحانه وتعالى من إثم أو إثم أو حيوان أو جمال أو غير ذلك آه، من من المخلوقات وذلك يكون شركا بالله سبحانه وتعالى ولذلك ورد عن النبي صلى الله عليه وسلم أنه كان يستعيذ بالله من الشيطان الرجيم ومن كل آه، شر مخلوق الله سبحانه وتعالى صباحا ومساء وإذا أراد أن يأخذ مسجعه فذلك يستعين بالله سبحانه وتعالى وأرشدنا ورغبنا في ذلك وكذلك ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان يعود الحسن والحسين في قوله صلى الله عليه وسلم أعيدكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة ولذلك يجب علينا أن نطلب العلم ونتعلم كيف نتقرب إلى الله سبحانه وتعالى وكيف نستعيد من الشرور حتى لا نقع في الاستعانة بغير الله سبحانه وتعالى ونجد في مجتمعات ونجد في المجتمعات المختلفة أن الناس يستعيدون يعودون بالجن يعودون بالجمادات يعودون بالشياطين وثبت في القرآن الكريم أن الله سبحانه وتعالى قال وأنه كان رجال من العلم يعودون برجال من الجن فزادوهم رهبا وهذا دليل أن هناك بعض من الناس يعودون برجال من الجن والاستعاذة بالجن شرك بالله سبحانه وتعالى لأن الاستعاذة نوع من العبادة ولا يجوز صرفها إلى أحد غير آه، الله سبحانه وتعالى ولذلك ينبغي لنا أن ننبذ جميع الأمور الذي وجدنا عليه آباءنا ما نتعوذ به من الشرور من من التمائم والرقى والرقى الشركية وغير ذلك من الخلق وصلاة وغير ذلك من الشعوذة لابد لنا أن نجتنب ذلك ونعوده ونرجع إلى الله سبحانه وتعالى ونستعين به صلى الله عليه وسلم حتى رجعت بإخوان النبي صلى الله عليه وسلم عليكم الله عليه وسلم قم بعد هذا النبي àti gbogbo àwọn mùsùlùmí òdodo tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tí tó fi jíjọ́ ọdún ẹ̀ ìyáma ẹ̀yọ́ tí ọlọ́wọ́ bá ní lọ́lá gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fúnra wa ní gbogbo gbà ètò gbogbo ọ̀rọ̀ pátápátá Al-Qur'an al èyí tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní lọ́lá òun náà ni òun náà sì dágbọ́dọ̀ máa tẹ̀lé láti lè bá àrújú rí ọlọ́ọ̀bá àríjọlá bá pàdé tó bá jíjọ́ ìgbìyà sí yáàmà ẹ̀yọ́ sí ọlọ́ọ̀bá àríjọlá ẹjá wa lọ́dún mímà lábàdájú nígbé gbogbo títà bá ti pè ládàdálẹ̀ nínú ìjọ ìgbọ́nà ọba àríjọlá táàmà pé a mú ní gbogbo tá a bá ti pè lánà kò tó rí bẹ́ẹ̀ kò tó rí bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ tó bá jíjọ́ ìgbìyà sí yáàmà náà kò sí ìyọ́nà ọlọ́ọ̀bá àríjọlá ṣẹ́ ẹ̀yọ́ sí ọlọ́ọ̀bá àríjọlá ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run nípa pàbùkẹ́ ká bẹ̀rù ẹ̀ kẹ́gbọ́lọ̀ ọba àlejò láti pàwọ́ láti lábẹ́rù rẹ̀ nípa àwọn ayà rẹ̀ nípa àwọn ààrẹ gẹ́gẹ́ bá tẹ́kùn wá wà lẹ́wọ̀n sẹ́lá mọ́ náà ti wá lórí kòkòrò lọ́sí lápáyọ̀ ọlọ́wọ́ ọba àlejò ọlá ní kọ̀kọ̀ àti ní gbangba káwá lọ lè máa pé ìjẹ̀rọ ọlọ́wọ́ ọba àlejò ọlá yìí tó láti ní o ọ̀ràn àyàn ló jẹ́ òkú apátápátá àtọkùnrin àtọmìnrin àtọmọdé àgbàgbà lábẹ́rù ọlọ́wọ́ ọba àlejò ọlá ní pàápàá fún ìjẹ lábẹ́rù rẹ̀ ẹ̀rùn ọmọ ọba àlejò ọlá nírí àlàyé tá a bá lọ nípa àfikọ́tò Islam pàápàá islam èyí ọlọ́ọ̀bà àríkọlá ní rán àtẹ́bí sallallahu alaihi wasallam òun náà lápọ́rọ̀ jẹ́ sí ilé àwọn nǹkan tí máa ń bá islam jẹ́ gẹ́gẹ́ bá àti sàlàyé fún ara pé islam tọ́lọ́ ní rán àtẹ́bí sallallahu alaihi àbí nínú iṣẹ́ ṣíṣe àbí nínú àdìsọ́kàn ẹ̀wọ́n ní kí máa ba ìsìláàmù jẹ́ àbí nínú iyèméjì nínú àwọn nǹkan nípa àwọn nǹkan tó rí ilẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdìjọ́lá gbogbo àwọn nǹkan wọ̀nyí lákòórí àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ ìjẹ́ pé ẹ̀bá ti jẹ́ mùsùlùmí tí ìjọba ṣẹlẹ̀ nú àwọn nǹkan dáadọ́ yìí ó lè gbúyọ̀ jáde kó nínú ìsìláàmù ní òsì jẹ́ mùsùlùmí lá ẹ̀rùn ọlọ́ọ̀bà àdìjọ́lá nínú àwọn nǹkan tó wá gbajúmọ̀ ní máa ba ìsìláàmù ẹni jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sì máa kó sínú ẹ̀ káàkiri gbogbo àwùjọ tàbájé òun náà ni àríṣẹ́ alájúlé lẹ́yìnlá òun náà ni ìmá wá ìtọ́ pẹ̀lú nǹkan ní ìsìnkú sí àwọn ọ̀sán inú àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ ni gẹ́gẹ́ bá ti pẹ̀lú ìjọba ọba àríjọlá tó dá ọmọ nìyà ọlọ́ọ̀bá àríjọlá dá wa lẹ́ni tí ó mọ̀ fẹ́ràn dáadáa ó dá wa lẹ́ni tí ó mọ̀ fẹ́ràn oore tààfi máa wá gbogbo ojú ọ̀nà ni bákanáà ọlọ́wọ́ bá àríkẹ́ ládáwà lẹ́ni tó kórìíra burú ẹni tó kórìíra ìnira ẹni tí ò ní fẹ́ sí tí ò dá àkókà ọmọ nínú pẹ̀jáyé ọmọ ni ó wá wá wá gbogbo ọ̀nà káàkiri láti sọ́ra láti wá ìkọ́ kò ní gbogbo àwọn ọ̀sẹ̀ tí bá jẹ́ àbúrú ọlọ́wọ́ bá tí ó ti máa kó ìlà ìdá ọlọ́ọ̀bá àríṣọ́lá wá ní ìlà mọ́sáwùl khairu ìlà mọ́sáwùl khairu tí dáadáa bá ṣẹlẹ̀ tọ́mọnìyàn ìtọ́mọnìyàn yàwó tó yàwó bí àdé yóò sì máa kọjí yóò sì máa díkà dáadáa tó bá ṣẹlẹ̀ sí onídẹ́gbọ́sàn tó bẹ̀rẹ̀ lórí látara wọ̀ bí àtọ́mọ̀ ọba àlejò lájámọ̀ ni wàyíra mẹ́sàwò ìṣẹ́rù jẹ́sù à tí àbúrú bá wá ṣẹlẹ̀ sí ẹ̀rì ọmọ ni yóò máa wá kára òun náà lóore ti ṣẹlẹ̀ sí tó fẹ́ máa dáa jẹ́ àdárí kẹjẹ́ rẹ̀ tábùrú bá nígbàtá ìdá bá tẹ̀lẹ̀ sí eléyìí ló ń túmọ̀ pé ẹ̀dá tọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlájáwa òun náà ni pé a máa fẹ́ràn dáadáa sábà ti wá rí dáadáa yìí gbogbo tí ó wà mú àìdá bá dáadáa yìí a máa wá sáré kí a wá ìdá kó má kàn án ọlọ́ọ̀bá àríkẹ́ ọláròyìn ọmọ ènìyàn nípò mí nínú alukur'an ọlọ́ọ̀bá bá fi fi àdẹ́wò kàn fàtọ̀wọ́mọ̀hún wọn àmà tọ́lọ̀ọba àlejọ́lá wá tàpẹ́lẹ́ mú ẹ̀rí àdánwò ní kọ́lọ̀ọba àlejọ́lá pàyàlé nínú gbèsè ayé àdánwò ní kẹyọ ọmọ gbádùn kọ máa rí jẹ kọ máa rí mu àdẹ́wọ̀ ọlọ́wọ̀ bá rí jọlá ni àmọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rí gẹ́gẹ́ bí àdẹ́wò ọlọ́wọ̀ bá rí jọlá fi sàdẹ́wò fóru ni ọlọ́wọ̀ bá rí jọlá nígbà mẹ́ni àtọ́n bá wá ṣe bẹ́ẹ̀ fún tóun palé tóun fi dáadáa tóun fi sàdẹ́wò fún tóun fi oore tóun fi sàdẹ́wò fún ọ̀yàkú lọ́rọ́ yóò máa wá sọ pẹ̀lú dùnú yóò máa sọ pẹ̀lú ìyára tí a àwádà lọ́wọ́ba àríkọlá ti lé ìfún ọlọ́wọ́ba àríkọlá mọ̀ pánilé ọlọ́wọ́ba àríkọlá mọ̀ sí dáadáa fún mi wà á máa ilẹ̀ amẹ́bùtàlá tọ́lọ́wọ́ba àríkọlá tó wá gbẹ̀ nídàkejì wàkọ́dára alẹ́ ìyẹrí sọ tọ́lọ̀ ọba àríkọlá wá ń ṣe ìjẹ́mú rẹ̀ níwọ̀nba tọ́lọ̀ ọba àríkọlá fún ìjẹ́mú ó fún fún mímá ẹ̀ kò jẹ́ kí tààrọ̀ ẹ̀ kò jẹ́ kí tọ̀sán bá tààrọ̀ nú ẹ̀ kò jẹ́ kó rí jẹ kò jẹ́ kí ìjẹ́mú rẹ̀ ó lọ déédé pẹ̀yẹ̀kú lọ sí àhàdàní ìjọ ma wá wí náà nígbà ah, ọlọ́run ti wá yẹ ìyẹ́ òun báyìí ọlọ́run mọ̀ ìyẹ́ òun náà lọ́mọ ìyàn tí wọ́n á máa ní bùkátà sí láti máa wáṣọ̀ a máa ní bùkátà láti máa wáṣọ̀ kò níbi aburú kí dáadáa tọ́lọ̀ ọba àríkẹ́ láti fún akọ́bà dúró lọ́wọ́ wa ọlọ́wọ́ ọba àríkẹ́ látọ́ wá dáwà báyìí òun náà ló ti lá ọ̀nà kalẹ̀ fún wa tàbá fẹ́ wáṣọ́ bóò láti wáṣọ́ ẹ̀yìn tàbá fẹ́ wá ìdáàbòbò kò níbi aburú ọ̀nà wo lágbà tàbí wá ìdáàbòbò kò níbi aburú ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́run sàlàyé aburú fún àríkà ó sàlàyé aburú fún wa ó tún wá sàlàyé àwọn ọ̀nà tí yá fi wá sọ́pọ̀ níbi aburú fún wa kọ́dà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́tún júwe àwọn aláburú fún wa táàtù fi dá wọn mà táàmà ojú ọ̀nà wọn táàmà ìṣe wọn táàmà bí wọ́n ti máa fi aburú kàyà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́tún wá kọ́ wa láwọn ọ̀nà irisirisi táàfi máa wá ìdáàbòbò kó níbi àwọn aburú tó bá ṣẹlẹ̀ kó má bàa sí wa inú eléyìí lọ́lọ́ọ̀bá àríkẹ́lá fún ànábì sallallahu alaihi wasallam nínú al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ fún ànábì pé qul a'udhu bi rabbil falaq ọlọ́ọ̀bá àríkẹ́lá fún ànábì sallallahu alaihi wasallam láti pé a'udhu bi rabbil falaq èrè ànábì máa sọ ipé mo wá ìtọ́ pẹ̀lú ọba àfẹ̀mọ́jú ọba tó jẹ́ kó náà ló ní ìkápá àfẹ̀mọ́jú mo wá ìtọ́ kúrò níbi àbúrú ẹ̀rí ọlọ́ọ̀bà àríkẹláwà fi tẹ̀lé pé mi ìṣàrí máa kọlá máa wá ìtọ́ kúrò níbi gbogbo aburú tọ́lọ̀ọ̀bà gbogbo tọ́lọ̀ọ̀bà àríkẹlá dá dá aburú wa kùmá táàmà wá bẹ̀rù táàbúrú lóní àbábúrú àyẹ́ àbábúrú emèrè àbábúrú àwọn alábúrú àwọn olóṣùgbú èwo láti máa bẹ̀rù tí ó kó sínú mìṣàrí máa kálà tí ó kó sínú aburú tọ́lọ̀ọ̀bà àríkì ọlájá bákan náà ọlọ́ọ̀bà àríkì ọlá tún tọ́ka nẹ́bì sallallahu alaihi wasallam níbòmí nínú al-Qur'an ọlọ́ọ̀bà àríkì ọlá ní eré ànábì sọ pé mo wá ìsọ́ ẹ̀ ń pẹ̀lú ọba àwọn èèyàn pátápátá ẹ̀ ń mẹ́lìkì náà ìdáhì náà ní ìṣàrẹ̀ ìwàjúwà àti ìlànà náà ẹ̀rì eléyìí náà ọlọ́ọ̀bà àdékẹ́ láti fún ànábì sallallahu alaihi wasallam bó láti máa wá ìsọ́ kó ìdí àbúrú òun náà ló fà tó fi jẹ́ pé sánàbí sallallahu alaihi wasallam fi jáde láyé padà nígbà tí aburú ka ànábì sallallahu alaihi wasallam náà nígbà tí wọ́n sà sí ànábì sallallahu alaihi wasallam sábà ìdá kan ní òun náà ni súra méjèèjì yìí sáàdàbí sallallahu alaihi wasallam ti dé wà lẹ́nu òun náà ló fàá tó fi jẹ́ pé anábì sallallahu alaihi wasallam máa máa ṣe ó sì tọ́ka wá náà sí ká máa bí wá ìtọ́kù òdìdì aburú láàárọ̀ ẹ̀ ká sì máa bí wá ìtọ́kù òdìdì aburú nírọ̀lẹ́ ká sì máa bí wá ìtọ́kù òdìdì aburú nígbà yóò ti wọlé báyẹ̀ lálẹ́ àdúkó báyẹ̀ lójú oorun gbogbo àwọn ọ̀nà yìí ànábì sallallahu alaihi wasallam wa ká mọ̀ wá ìtọ́ kò ní aburú pẹ̀lú gbogbo àwọn ọ̀nà yìí àwọn bọ́lá ọba àríkẹ́lá ti wa tó yìí tó fi ọ̀nà dáàmà ń gbà wá ìtọ́ kò ní aburú pẹ̀lú àwọn orúkọ pẹ̀lú àwọn òròyìn ọlọ́ọ̀bá àríkọ látọ́lọ̀ ní kàmọ̀ bí wáṣọ́ síbẹ̀síbẹ̀ ṣìtáni tó wá lọ lè tó ti ọmọ ènìyàn ṣìtáni lọ lè dènà di ọmọ ènìyàn láti lè bá àmọ́ tẹ̀lé tọ́nà ọba àríkọ lálàkalẹ̀ fún wa láti lè bá ọba àmọ́ gba tánà ní sọ̀láwà lè òtálà ń gbé kalẹ̀ fún wa lọ́nà tó yẹ ká mọ bí wá ìsọ́ kò ní àbúrú àṣẹ̀tọ́nì yìí ó gba ọ̀nà ìgbà ọ̀nà eríkìríkì láti kó sí ọmọnìyàn nínú ọkàn láti sí ọmọnìyàn ọla lójú ọ̀nà ọlọ́ọ̀bà àríjọlá nínú àwọn ọ̀nà tí ètà ní máa òun náà ní ọ̀nà ìwásọ̀ lẹ́sìrìsì ọ̀nà tágbàrí tábútí owó rẹ̀ òfin tábúrú òfin níkọ̀ ọ̀nà tágbàrí tó òfin ní sàárẹ̀ ọ̀nà tágbàrí nípa òfin nípa ọ̀tọ̀ òfin nípa ọmọ ni ọmọ wá ń ta ogun orí eré bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá àlejò láti èkú wa nínú alukur'an ọlọ́wọ́ bá àlejò lá ní àwọn kan bẹ nínú àwọn èèyàn ó jẹ́ pé àwọn máa wá ìtọ́ra pẹ̀lú àwọn èèyàn kan nínú àwọn àlùjànnú fàzàlúhùn ráhàpá ọlọ́ọ̀bá àríkọlá ní wọ́n lé wọn fún kíní wọ́n lé wọn fún kúkúrú ní wọ́n lé wọn fún ìtẹ̀rì nínú ìpàǹkà ní ìpapọ̀ fún ni wọ́n bá lé wọn fún òun náà ló pa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkọlá òdodo ni tààbá ní gbogbo àwọn tí wọ́n máa wà tọ́ pẹ̀lú àdìjẹ̀nú àwọn tí wọ́n lọlé olóògùn àwọn tí wọ́n lọlé aláwo ẹ̀rí pé wọ́n ní ìbọ̀kàbalẹ̀ tí wọ́n fi jáde láyé wọ́n máa wá ìtọ́ra ní gbogbo ọgbà tẹ́lẹ̀ ìgbà tẹ́lẹ̀ wọ́n wá tọ́ra àti tí ó tẹ́lẹ̀ tí wọ́n àti tí ó tẹ́lẹ̀ tí ó tẹ́lẹ̀ rárá gbogbo ẹ̀ tàbí pé ní pọ́ wọn wọ́n lè ní ọ̀sán wọ́n lè lọ́ta ní ìnáwọ́ sáwọn tó bá rí pé nínú wọn wọ́n lè lásàtí kan ní tó bá lálá kan tó bá gbọ́tẹ̀ yẹ dún tó bá gbọ́tẹ̀ nǹkan kan dún lóru wọ́n máa sáré káàkiri wọ́n máa lòkè wọ́n máa lọlẹ̀ inú tọ́lọ̀ ọba alẹ́kẹ́ ọlá sọ fún wa nú wọ́n máa dẹ́rù bà wọ́n ẹ̀rù wọ́n máa bà wọ́n ní gbogbo gbà sábà lówó wọn ò ní lè fọkàn báyìí láti ná owó yìí látara pé ni ìgbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àdéjọlá fún ẹ̀dá bìí tó sì yẹ kí oníkálùkù wa kájìnà sí nítorí pé kò sí ẹni tó ní kápá láti dáàbò bò ẹ̀kọ́ níbi aburú kò sí ẹni tó ní kápá láti sọ ẹ̀kọ́ níbi aburú àwọn ọ̀tá àti bí ète àwọn aláburú àtàwọn tí máa ń pẹ̀jẹ́ ẹni tó ju ọlọ́wọ̀n bá àríkọlá lọ kò sí nǹkan tí wọ́n lè ṣe fún ìyàtẹ́lẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ̀n bá àríkọlá àwọn táà ń bẹ̀rù yìí nínú àwọn aláburú àwọn tá a mọ̀ ní àbáwọn tá a mọ̀ tó jẹ́ pé àwọn tá a náà ń fi ọkàn wá rò àwọn ròyìnrò yìí ẹ àbílágbájá ní sẹ́mí ni àbílágbájá yà aláburú ni gbogbo ẹ̀ pátápátá ó bá ṣe òkó rí kálọ̀ lè mọ̀ pé kò sí nǹkan kan tí wọ́n lè jáde àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ọ̀bà àlìjọ́lá wà máa ń bí lọ rí nàbí min ahadin illa bi idhnillah wọn ò lè kó nira báyàn wọn ò lè fa burúkú kankan yẹn àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ọ̀bà àlìjọ́lá tí ló dé táwọn wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá tí ó fún ọ ní yọ̀ǹda wọ́n tàbí ọlọ́ọ̀tọ́ ọlọ́run ọba àlejò ọlá tí ó sáì sí kátà tí wọ́n fi mọ́ èéṣe tó lè pa ọlọ́run ọba àlejò ọlá gbòbí wá sọ tó jẹ́ pé rú àwọn rú àwọn báwọn náà òun náà ni wọ́n máa wá lọ tó máa lọ lè wá sọ látọ̀dọ̀ wọn ẹlòmíì wá sọ títí ẹ̀ ó sì sọ́ra rẹ̀ nílàkúdà ẹ̀yìn tẹ́ bá ṣe wọ ẹ̀yìn ẹlòmíì bẹ́ẹ̀rẹ̀ ni tẹ́ bá wọ ọ̀rùn ẹlòmíì bẹ́ẹ̀rẹ̀ ni ẹlòmíì ó dé tí ó máa dè mára ẹlòmíì pàró òní ó máa dè má dì ẹlòmíì ní ìsinmi tẹ́sùn ṣebí wọ́n ní pípò <coughs> bá fẹ́ sùn àdìgbò kọ́kọ́ tẹ́kì ní ààrẹ lómi wọ́n la àlìjẹnú á sì ní jáde tẹ́tọ́ báyìí oní òkọ́kọ́ tẹ́sà bẹ̀rẹ̀ sí ti rẹ̀ síwájú tó tún nínú wákàkiri nítorí kí bá kú náà ni yóò sì padà kú jọ kan náà ni àwọn eríṣiríṣi aburú àwọn eríṣiríṣi oògùn ẹlòmí síwájú kó tó jáde ńlé ó ní ìṣe kọ́kọ́ lá kó tó kú ńlé tó bá fi lè gbàgbé kó tó lá yóò padà sílé nítorí pé kíni kábùrú mọ́ bá kàn àwọn tí ń wakọ̀ àwọn dẹ́gbà nítorí kí wọ́n bá lásìdẹ́ǹtì kí wọ́n bá jáàmù wọ́n fún ní ìjó so mọ́bí ọkọ̀ rẹ̀ wọ́n fún ìjó so wọ́n fún ní ẹgbẹ́ wọ́n fún léríṣiríṣi ṣe pé ó kálùkù wọn wọ́n máa rí tẹ́kí ni wọ́n máa rí wákọ̀ kò ní ìjàbúrú tírẹ́sà àpàdà sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ọba tó jẹ́ pé òun náà ni ó fi àfẹ́ sí aburú yẹn síwájú kó tó lè ṣẹlẹ̀ eríṣiríṣi táwọn èèyàn máa fi wáṣọ kò níbi àbúrú ẹlòmí ó máa wá ìtọ́ yóò wáṣọ kò níbi àbúrú débi pé ìtọ́lọ̀ọba àlejò láti lẹ́tọ̀ọ́ fún yóò ìtọ́ di ìwọ̀ fúnra rẹ̀ ẹlòmí wọ́n ṣe ìtọ́lọ̀ọba àlejò láti lẹ́tọ̀ọ́ wọ́n lè ní kẹ́lòmí kó mọ́ gbé ilé orí pẹ̀kẹ́ẹ̀sì kò gbọ́dọ̀ gbélé orí òkè nínú ìwọ̀sán ti mú ní kíní wákàkiri nítorí pé wákọ̀ wọ́n lè ní kẹ́lòmí ọmọ jẹ kíní kan mọ́ nínú àwọn ẹran nínú àwọn nǹkan jíjẹ tọ́lọ̀ọba

ẹ̀sìn ọlọ́ọ̀bá àríṣọ́lá kò lè láyàn kó nínú tí yàn ń sá fún láyé pé kó mọ́ bá kàyàn lẹ́yìn ìgbà náà yóò tún wá kóyàn sínú ewu tó bá jíjọ́ ìgbèdà ìyáàmà èyí tún wá wọ́n yóò sì gbére nínú náà látara pé látara kó fi nǹkan ní ìwásọ́ lẹ́yìn ọlọ́ọ̀bá àríṣọ́lá nígbà tó wà láyé ẹ ká tẹ́rí fara sọ́dọ̀ ọlọ́ọ̀bá àríṣọ́lá àwùjọ tá a wà àwùjọ tó tọ̀ sí ni àwùjọ tó ipá àwọn ẹlẹ́bọ léríṣiríṣi ni àwùjọ tí wọ́n máa ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ dẹ́rùbà yàn òun náà ni wọ́n máa ń sọ fún yàn láwùjọ tí yẹn wà wọ́n máa ń sọ fún yín bí ayé yìí o ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó dáyé fún wa ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ sọ fún agbẹ́yàn máa ń gbé ayé lọ́gbèrè ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ sọ fún agbẹ́yàn máa ra ayé gbé ayé èsè bí ẹ̀ máa bẹ̀ẹ́ lọ́gbèrè tí wọ́n bá ti fẹ́ yọ ayé gbé tààlẹni tó ráyé rí ní wá ń gbé bẹ̀dò ní olónìí láìgbàtọ́lọ̀ ọba àlejò láti jáyé àgbébẹ̀ ìtẹ́lẹ̀sì ní wá láyé àgbébẹ̀ fúngbà díẹ̀ a sì kọjá síwájú ọlọ́ọba àlejò ọlá a sì sí rosẹ́ta bá ṣe tó bá díjọ́ ọdún ìdàlì kìyàmà àmáwọn aláburú ma sọ fún èyàn máa ra ayé gbé ní o ayé yóò ni èyàn tún ṣe ni èyàn tún sàwó ni èyàn fi kún ni èyàn jáde sọ́rọ̀ ara àtàwọn eré títí àwọn gbólóhùn tó jẹ́ pé kí ni àdàpé ẹbọ òun báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń tẹ̀ sáwọn gbólóhùn yìí wọ́n jáde wọ́n lọlé aláwo wọ́n lọlé aláàfá àtàwọn eré títí nǹkan tí wọ́n máa ń lọ káàkiri táwọn nǹkan tí wọ́n máa gbélé wọn lọ́wọ́ gbogbo àwọn nǹkan báyà burú lálá ni tó yẹ ká sọ́ra fún gẹ́gẹ́ bí mùsùlùmí ká padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejòlá ká máa fi ọlọ́wọ́ bá àlejòlá wá ìsọ̀ kúrò níbi gbogbo àbúrú máa ṣe wá àbúrú máa tẹ̀sùn àwọn ònàbú wà á tẹ̀sùn láhàní wọ́n والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الاستعادة آه، من عبادات الله سبحانه وتعالى لا ينبغي لأحد أن يسلمها لغير الله سبحانه وتعالى وقد أرسلنا الله سبحانه وتعالى وبين ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة وأرسلنا صلى الله عليه وسلم إلى ما نستعيذ به إلى ما نستعيذ الله به من شر آه، الشياطين وغير ذلك من الشرور ومن ذلك ما ثبت عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يعول الحسن والحسين بقوله صلى الله عليه وسلم أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة وينبغي لنا أن نعول أولادنا وأطفالنا في هذا هذه الكلمات النبوية صلى الله عليه وآله وسلم وأن الجنب عن عن الشركيات من السماء ما يعلق على قلوب الأبناء والاطفال وكل هذه الاشياء من شرك الله من الشرك بالله سبحانه وتعالى ينبغي أن ننبذها أدعوكم الله وبارك ولا أصل الكاتب يقال نبي صلى الله عليه وسلم أدعوكم الله وبارك ولا الله وبارك ولا أبا نبي صلى الله عليه وسلم حتى ما تعالى النبي أكبر وتوابع الأولى على النبي صلى الله عليه وسلم يجوب يجوب يجوب ẹ̀yọ́ sí ọlọ́ọ̀bà àlùsọ́lá ẹjá lọ nípa lámọ̀dájú wípé ìwá ìkọ́ kámà pé ìjọ ti ní nínú àwọn ìjọ ti fún ọlọ́ọ̀bà àlùsọ́lá kò wá lẹ́tọ̀ọ́ káwá ń pè lọ́pẹ́lú ní ọlọ́ọ̀bà àlùsọ́lá nìkan òun náà láàmọ̀ bí wàtọ̀ àwọn ìyá máa wàtọ̀ pẹ̀lú àwọn ìkan oríṣiríṣi nínú àwọn ìtàwọn èèyàn tó wá máa fi ṣe àwíjàre ní wọ́n fi máa wá ìṣọ́ pẹ̀lú gbogbo àwọn àtòkọ́ gbogbo àwọn àtòrọ̀ àtòkò inú ọ̀sọ̀mọ́rùn-ún tó mápá òun náà ní pé àwọn ọmọ kéékèèké tàbí bó láti máa wáṣọ fún wa tàbátẹ̀ wà láwà ń ṣe àwọn wáṣọ kó ní ya mú pẹ̀lú àwọn táwà fún wáṣọ yìí kó láti pẹ̀lú àwọn ọmọ wa kéèkéé tí mo tí lè sọ̀rọ̀ ọmọ tó wà lórí bẹ́ẹ̀rì tí wọ́n wà lè fábúrú ma ẹni wọ́n sọ àwọn kìnnìkan máa lọ́rùn bí ilẹ̀kẹ̀ eríṣiríṣi àwọn nǹkan òun náà ni wọ́n máa so mọ́mọ lára láti pé kíni láti pé àwọn wíwá ìsọpọ́mọ ẹni wọ́n máa polówó àwọn nǹkan ní káàkiri lọ́jà tó bá ti fi kọ́mọ rẹ lọ́rùn kò sí olóṣùgbò olè wo abúrúkọ olè kàn wọ́n máa polówó àwọn òkà míì tó bá ti fi òkà ìtọ́wọ́ ọ̀gá ìṣọ́ra ní ọ̀gá tó wá títí wá sí fóòn lọ títàkùrú wà yóò máa gbóná òsùnmọ̀ pé àbúrú bẹ̀ẹ̀bẹ̀nu àtàwọn eréṣìíríṣìí tí wọ́n máa polówó káàkiri láàrin ọjà àti táwọn yóò máa lọ lè káàkiri lórúkọ pé àwásọ̀ ní ìgbà tó

nínú hadithu abu huraira nínú hadithu abdullahi ibn abbas radiyallahu anhuma ito wà nínú sunanu abi dawud ó ní anabi sallallahu alaihi wasallam ó ní ànábì a máa wá ìṣọ́ fún alhassan àti alhussein àwọn ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ fásímà léjèjì ànábì a máa wá ìṣọ́ fún wa ilá ànábì a máa wá bí wá ìṣọ́ fún wa ànábì ó máa wá sọ pé u'idukuma bi kalimati llahi tamma anábì ó máa sọ pé mò ń fi mò ń wá ìṣọ́ fún yín mò ń wá ìṣọ́ra fún yín ìkẹ́ni bá ti la ìdáàmà pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́wọ́n bá àríjọlá tó pé pérépéré pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àríjọlá èyí tó pé pérépéré tí ò sí àbùkún bẹ́ẹ̀ mi ń kú lè ṣe ìtọ́ọ̀nù mo wá ìṣọ́ fún yín kúrò nínú gbogbo ṣe ìtọ́ọ̀nù gbogbo ṣètọ́ ní pátápátá eléyìí ó kó àwọn ṣayàtínú lè wàlìjìn àwọn èsù tí ń pẹnú àwọn èèyàn tí wọ́n máa sáré bá burú ó ti kan yàn báwọn òṣèṣì jàmbá fún yàn eléyìí kó wọn sínú ó ti kó àwọn ṣayàtínú jìn àwọn aláburú àwọn èsù nínú àwọn àjànú tó jẹ́ pé ni àwọn aláburú àwọn èèyàn máa dìrọ̀ mọ́ tí téèyàn bá wá sọ pẹ̀lú lápọ̀ ìrúdí aburú eléyìí tá a dákọ̀ yìí nìkú lè ṣe ìtọ́ abẹ́rẹ́ sọ pé lè ní àdìtóyàn tó gbogbo àwọn ọ̀nà aburú yìí ọ̀nà apá àti tí ń gbà wánu Ànábì sallallahu alaihi wasallam ó ní wa min kulli hàmà mo wá ìsọ fún ọ kúrò níbi alhàmà tí ni wọ́n ń pè ní alhàmà òun náà ni gbogbo àwọn nǹkan tó bá ní ìwọ gbogbo àwọn nǹkan tó bá ní oró tó jẹ́ pé tó bá sànyàn ní bí ejò ni àbí àkéèké ni àbáwọn nǹkan èdè ti máa búyàn jẹ tó lóró ẹ Ànábì sallallahu alaihi wasallam ni mo wá ìsọ fún yín pẹ̀lú gbólóhùn sì wá ìtọ́ọ́pò ní aburú gbogbo àwọn ojú ubú àwọn olójú ẹ̀gàn tí máa fi ojú aburú wòyàn tó jẹ́ pé tí wọ́n bá fi irú ojú wòyàn eríṣìíríṣìí aburú ní ọmọ ṣẹlẹ̀ síyàn tó máa fi orí ìlú ojú burúkú yẹ wo yàn gbogbo àwọn dáadáa tí ń bẹ lára yóò sì máa parẹ́ gbogbo àwọn aburú báyìí àwọn júwe fún wa nílẹ̀ ìsìn ọlọ́ọ̀bà àdìsẹ́lá gbogbo ẹ̀ níbẹ̀ àwọn alùsúnà wal jamaa ò sọ fún yín pé kò sólójú bú àwọn alùsúnà wal jamaa ò sọ fún yín pé kò sáwọn aláburú àwọn aláìdá àwọn alùsúnà wal jamaa ò sọ fún yín pé kò sáwọn tí wọ́n fẹ́ bíbẹ̀ yẹn ó bàjẹ́ ẹ̀yìn wọ́n bẹ lóòótọ́ àmọ́ náà wo láwà àgbà táàfi wà sọ kúrò níbi aburú wọn tí ọ̀nà táwọn ń gbà kan fẹ́ yí láti wá sọ kò ní dábúrú wọn ni àríwọ̀ padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àríkọlá ọba tó ní ìkápá láti dábúrú ẹ̀ kò ní gbogbo àbúrú yìí anábì àtúmọ̀ wá ìsọfún ọ pé wọ̀mìnkúnlé kọ̀míkúnlé àìníláàmá mo wá ìtọ́ fún yín fò lórí gbogbo àwọn ojúbú àwọn ojúbú tó jẹ́ pé àìní tó jẹ́ pé tó bá wòyàn ẹ̀yẹn yóò dá burúlẹ̀ fún yàn gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lànàbí sallallahu alaihi wasallam máa lò láti fi wá sọ èyí tánà bí òun pàró èyí tánà bí òun mú àyà kan kó wá hàn kó wá tó kọ́ hásánì àti ìṣẹ́lì kó tó kọ́ wọn lọ́rùn bẹ́lú mi ò ti máa ní ẹni tẹ́bí kùránì náà mọ́ hàn tí mo tó kọ́ lọ́rùn ànábì tọ́lọ́run sọ alùkùránì kalẹ̀ fún tó sì máa ti fún tẹ̀lú ẹ̀ èyí tẹ́bí òun hàn áyà kan kó fi ṣe pàró fún hásánì àti ìṣẹ́lì àti kó tó kọ́ fọ́ wọn lọ́wọ́ àdúgbò tó fọ́ wọn lọ́rùn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ló létà àpàrà sí sáàdẹ́bí sallallahu alaihi wasallam ló ẹ̀yẹn sáàdẹ́bí ma bí wà ìsọ fún wa rèé tó wáyé pé ọmọ kan ní wọ́n bí u'iduka tó wáyé pé ọmọ tó pọ̀ ní u'idukum irú àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó kéré ni tó jẹ́ pé áhà tá a bá ti ha sórí u'idukuma min bi kalimati llahi tamma min kulli shaytani wa hama wa min kulli ayni lama kò jù báwọn náà lọ tó bá ti rí sọ̀rọ̀ títà àwọn olóòfin lè dá ǹkankan tó sì fi fi àwọn àyà àtàwọn àti àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ẹ máa fi wá ìtókò ní àgbúrú tó fi lé wọn lẹ́nu táwọn náà máa ṣe lásìkò rẹ̀ ní ó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló yẹ ká múra sí ká sọ́ra kó níbi àwọn nǹkan eréṣiríṣi tó lè fi wá jáde kó ní bẹ́ẹ̀ sọ́lọ́ ọba àdìjọ́lá gbogbo àwọn àwọn òbí rẹ̀ ni wọ́n ti ti lọ́wọ́ àìmọye ọmọ mi ìtẹ́ ti sí lọ́wọ́ tó sì kú tó pé ẹ padà yọ kínú lọ́wọ́ rẹ̀ náà nígbà tẹ́ lọ́dẹ̀ gbé ní gbogbo àwọn eléyìí ò dí àdánwò lọ́wọ́ ọba àdìjọlá lọ́wọ́ àti kéèyàn padà sọ́dọ̀ lọ́wọ́ ọba àdìjọlá kọ́lọ̀ ọba àdìjọlá kó lè máa sọ wá kó níbi àbúrú rẹ̀ gbogbo àwọn ìsọdá ń sọ yìí tá a bá jìnà sí gédégé òun ni tètá ní obì máa mú àwọn ọ̀tá ni tètá ní obì máa mú àwọn ni yóò máa mú fúyẹ́lẹ̀ ní iná kúrò yóò máa wo bí i eléyìí wá ń àwọn àkótáwà wà ń bẹ̀ yìí eléyìí wá ara àwọn aláburú àsìkò yìí ni àwọn aláburú tí ń bẹ lásìkò yìí wọn ò burú tó àwọn aláburú tàṣìkò ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àrígbọ́ láti lu àwọn ìgbàdá sọ yìí ó fi bí ànábì sallallahu alaihi wasallam ó fi sẹ́gun wa olùjọ àlejò wa a ní bùkátà sí ká ní ìgbàgbọ́ a ní bùkátà sí ká ní ìmánì ibi ń ká ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí bẹ́ẹ̀ náà yóò ṣe rí tọ́lọ́ ọba àlejò láti ká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 وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتك